وأعظمها وأقبوها كيف لا فمن مات على الشرك فإنه خالد يوم القيامة في النار ومخلد فيها أبدا والعياذ بالله من الشرك أمتنا أوصاوا بالإحسان إلى والديه وقدم ثم خص أمر الوالد بالذكر بعد أن قد جمع بينهما في قوله ووصينا الإنسان بوالديه ثم قال حملته أمه وانا الأوان ثم بين الله سبحانه وتعالى لنا ما كان واجب أحدنا إذا كان أبوي مشركين ما لهما من الحق وما لو ما علينا من الواجبات وقال سبحانه وتعالى وإن جاهداك على أن تشرك بي ما ليس لك بي علم فلا تطيعهما لكن ما هذا أمره ربه سبحانه وتعالى بسحابهما سحابا حسنا سحابا معروفا في الحياة الدنيا ثم امر الله سبحانه وتعالى الولد باتباع سبيل من انا لا بد لكل من يريد وجه الله ان يتبع سبيل من انا ومن انا اختلف اهل العلم في هذا وسنفسر ونبين هذه الايه باذن الله تعالى فهذه الخطبه تدور حول الإنابة مع معنى الإنابة من أي لفظ اشتق هذه اشتقت هذه الكلمة ثم ماذا اصطلى لي العلم في بيانهم للإنابة ثم كم للإنابة من الأقسام ومن الأنواع نوع الإنابة ثم هل كل نوع من نوع الإنابة حول هذه الأمور تدور خطبتنا في هذا النهار المبارك وقال فلما باتوا سوى المسلمين أترى لكيك يا الله أتجرى فالنبي صلى الله عليه وسلم ẹn tọ́lọ́ wọn ti bá àmà jẹ́ kẹ́ fún gbogbo wa aláwọ̀ bani salikun kí anabi wa bani salikun ọ̀la rẹ̀ àti pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam níjọba alikiyama ẹ bẹ yànnú ẹsìn mo ń fi àsìkò yẹn létí ìbẹ̀rù allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ mo ṣe ràn yẹn létí ìbẹ̀rù rẹ̀ àsọtẹ́lẹ̀ rẹ̀ allah subhanahu wa ta'ala lélẹ́yìí fún gbogbo wa pátá anittaqullah kábẹ́rù ntọ́da ní kọ́mọ jáde lẹ́nu wa àwọn bí allah subhanahu wa ta'ala pẹ̀lú ìjọkẹ́soso rẹ̀ à ń fi àso rẹ̀ àfi ń bẹ̀ àtìmí àtẹ̀yìn kọ́sọ́ wa níbi ìbẹ̀rù ti mànàfíkì tá a máa bẹ̀rù ẹni gbangba tá a sì lọ rè máa yọ́lẹ́dà ní kọ̀rọ̀ wá jẹ́ kí kọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan wa yọ dáa ju gbangba wa lọ níbi ìbẹ̀rù rẹ ya arhamar rahimin ní ìjẹjọ́ ọ̀rọ̀ wa ò tí ì kúrò lórí àsọtẹ́lẹ̀ Lukman ẹni rí tọ́lọ́ ń fọlọ́gbọ́n àti òye ìfún ọmọ tá a ní gbogbo nbí tí ọba tó ìsẹ̀mí bá ń fọ́ ma kó lè jèrè ọmọ yẹn láyé ń tó súnmọ́ jù lọ ṣùgbọ́n lálìkí àmà kò tún ní wúlò fún ẹ tó fẹ́ jèrè ọmọ rẹ̀ láyé tó tó fẹ́ lálìkí àmà tí ọ̀fẹ́ sì wà ládàánù ó ní gbogbo ẹni bá ti júwe ọlọ́run fọ́ ma Allah subhanahu wa ta'ala ọwọ́ ń bá ní sí láwẹ́láwẹ́ nípò iná pọ́nmẹ́ kalẹ̀ bàbá àti ìyá rẹ lẹ́yìn ìgbà tó ọba pàǹkà pọ̀ bọ́lọ́wọ́ bàmá ọrùn rẹ ní ẹ wà eléyìí ló mú àṣàlàyé fún wa wípé ìdákẹ́ tàbí àpọ́npo àpọ́nlé àpọ́njù ìlọ́fà tí ó fi fẹ́ ti ń tí èsì tàwọn àfáàbọ̀ lọ́rùn wípé àfáàjù òǹbí lọ àfáàjù òǹbí lọ́rùn àfọ́tọ̀ kọ́ wa ń ké ojú òbí wa lọ àtisàlẹ́lẹ́yìn táwọn òbí ìbá wa ṣe mùsùlùmí bóò láti bá wọn lò àṣàlàyé rẹ̀ ojú ẹni tí ó gbé ẹ̀sìn rù tí ọmọ ìwò òbí rẹ̀ fún kí lójú ẹ̀ padà kàn kí sọ̀jù rẹ̀ ìjì ànábì lọ sọ fún àṣàlàyé ẹni tó jẹ́ pé in tó jẹ́ sábàbí tí òjò fojú kan nábì sallallahu alaihi wasallam fi jáde láyé ìyá rẹ̀ irú orí olówó alátọ̀dọ̀ Allah subhanahu wa tí ń se uwais ibn amil al-Qurani asàlàyé ẹ̀ lẹ́ni Allah ń sọ nígbẹ̀yẹn ayà yìí pé ọ̀pá ọba bá ti bọ́ mi lẹ́yìn rẹ̀ ó ti máa wo nbí rẹ̀ ó mojúṣe rẹ̀ fún wa mo jẹ́ mùsùlùmí ni o mo jẹ́ kèfèrí ni o látara ntọ́lọ̀ ń tún sọ ni wípé wattabi sabila man anaba ilay hmm. téèyàn bá fẹ́ rìnrìn yẹn tí ò ní gbó tí è pàdé ọlọ́run lẹ́tọ́lọ̀ ọba ọ̀yọ́nu sí wattabi sabila man anaba ilay ojú ọ̀nà ẹni tí ó kọ́rọ̀ rẹ̀ tí èmi ọlọ́run òun ni kọ́ ọ máa tọ́ o àwárí ojú ọ̀nà táwọn ojú ọ̀nà yẹn àwọn bọ̀ àlì ìnáàbà ìyàtọ̀ wọn níbẹ̀ láàrin táwọ́bà àti ìnáàbà èwo làgbà táwọ́bà èèyàn ti ṣẹ̀ ọwọ́ wòlíì ní sọ́dọ̀ ọ̀rọ̀ ọba ìnáàbà náà ọba sọ́dọ̀ ọ̀rọ̀ ọba ibẹ̀ ńlá wà padà sínú èdè lárúbáwá nítorí pé náà ni ẹ̀sìn yìí fi wá tó sì kárí gbogbo ayé béèyàn ọba ti gbọ́ èdè yé ntí ọ máa dàrú kọ́sà máa dàsọ́rọ́ ẹ̀sìn jẹ̀mẹ́rà ẹgbẹ́ a máa tó sọ ká tó máa tó sọ ìlú yìí gbogbo wa yìí náà lájọ ní akúmbẹ̀tà àjọ gbé ẹ sọ pé kèé ṣe kù díẹ̀ káàtó ó kù pọ̀ káàtó gbogbo ní lórí ọlọ́ọ̀kà ní ìwé ẹ̀sìn ìwé ṣe ń tí ẹ máa ń fẹ́ ìbò sọ ọ̀ pàmì nẹ́bí lè

ọ̀wà bó ṣe fáwọn èèyàn kí ó tí wèé gbọ́ngbọ́n wá ọwọ́ apàtẹ wá sí ní ingilisi kí náà fi wọlé yòó sí. atuntun sọ ní àwọn tí jẹ ní department of and study ní ui níbi gbogbo a nídìí ìbú ẹnu yín lórí mímbàrì ẹ lọ kí èsàrà dáadáa iná sì fà á ti yòrò nì àníyà fún èdè yìí pẹ́ẹ́lẹ̀ dọ́gbọ́n dàrú ìtumọ̀ ẹ̀ ní kí èèyàn ilẹ̀ Yorùbá lájọ wà lẹ́yìn ìgbà tí gbogbo wa bá ti lọ́jọ́ gbọ́lọ́gbọ́ wà papọ̀ èyí tó kù náà ní èdè wa sẹ́sìn tó ń sàlàyé fáwọn èèyàn tí ò yé wọn gangan lọ́wọ́ àfẹ́dè míì sọ fún ẹ tí ó yé wọn ó bọ́nu sọ́nà Bukhari wọ́n ń tú wázàgì ọmọ ilé wọ́n ń tú sí lizaadi tí àwọn ẹbí tí wọ́n bá pọ̀ ọmọ ilé pẹ̀lú dọ́rbà ẹyọ kan ládàtọ̀pọ̀ ní ọgbà lọ́dọ̀ ọlọ́sọ̀ tààlà ṣé tí ó bá di wípé yàn bá lọ rè gbé aláǹgbà sọ máa lé tí wọ́n ń lé aláǹgbà káàkiri gbogbo àdúgbò ní nítorí pé wọ́n bá dá tẹ́kọ̀ọ́ sí ń bẹ̀ ọwọ́ àti ibẹ̀ ń náà ni o àmì náà ni wọ́n sì tàn wá tàn wá tàn wá tàn wá a sì gbẹ̀tàn jẹ́ wọ́n wà péyàn ní pòfẹ́sọ̀ nídìí arabic health study kọ̀ wá ní gbọ́nrọ́wá kí lọ gba pòfẹ́sọ̀ sì bèrè lórúkọ yíya o àbòsínú wọ́n mọ̀ wá sọ pé ẹ ẹ n tó kú ni pé lágbájá làbà yín ẹ̀kọ́ máa jẹ́ tí a máa láàjì ṣùgbọ́n kò gbé èbò ah. ṣé èbò ní lọ sọ́nsà òdì ni àbòsí yìí tá a bá ti yanjú ẹ̀ ká mọ tí à ń wá gangan ká pé ìmọ̀lẹ́ úmọ̀ ò ní lọ wájú wọ́n ṣe é ṣe é ṣe é ṣe àwọn èèbó yìí náà ni wọ́n wá ọní wá re ìyí apá ẹ̀sìn mọ́sálásí àtọ̀kọ́kọ́ wọ nàìjíríà fifteen kìnnìkan ni o fifteen seventy kìnnìkan seventy mélòó ló fifteen ti lọ sixteen lọ seventeen lọ eighteen lọ nineteen lọ twenty la tún lò lọ yìí chọ́ọ̀chì àkọ́kọ́ eighteen kìíní kan ẹ gbà tí islam ti ń jẹ́ islam wọ́n wá dọ́gbọ́dọ́gbọ́ èdè náà ní àmúwá tí ẹ fi mú oúnjẹ kúrò nídìí kéwú èdè ní àmúwá táwọn èèyàn fi wò wípé tí ẹ bá ń sọ ọ́ bá lẹ́nu kìí sọ olórí burúkú ni tẹ ẹ bá sì wò dáadáa ọgbọ́dọ̀ tòsí tí àwọn èèyàn ń bẹ ní ìlú tó nítumọ̀ tí gbogbo ayé ń wàlú ọ̀hún kí tí ọ̀nà tún máa kọ́ ọ̀mù tó sì ń jẹ́ pòfẹ́sọ̀ tó jẹ́ gbogbo àwọn tí ń sọ èbó kí ọ̀pọ̀ ọ̀yàn lò àwa ni kò burú tí ọba yé wa ẹ pé pòfẹ́sọ̀ wa nídìí èdè èbó ẹ pè wá prọfù ní ẹ ṣé kéèyàn máa sọ èbó ó ní mani àbí ìmàdádúró lódidi tí ò sí èdè téèyàn ò lè fi kọ tẹ̀wọ́n tí ìjọba ti fi kọ́ tọ́tọ́ bá ti yé e tán yọ́ọ́ máa nù àpúrọ́pù ah, nínú ó gbọ́dọ̀ lọ sọ òyìnbó ni tó bá ti lè sọ òyìnbó àti gbẹ̀ pé ọ̀jọ̀gbọ́n ni ẹ́ àwọn ni ah prof ṣùgbọ́n pẹ̀lú tó bọ̀rọ̀ lẹ́nu yín o wallahi antum ra'isul majanin lọ́ba buẹ́rì <laughs> ó ní bẹ́ẹ̀rì sá bẹ́ẹ̀rì sá ìta ìsọfún ní pé ní tó bọ̀rọ̀ lẹ́nu yìí tí wọ́n bá kó gbogbo wèrè ayé jọ ẹ̀yìn lọ́ba wọn ó sì buẹ́rì ṣé prof lónà ojú ẹsẹ̀ ní ohun tí a sọ náà yóò náà ṣe bí èèbó àbòsí náà náà lọ mélòó lé ń sẹ́nu tí ogun ayé ń lò nígbà ó di pé China náà ti di ntị ẹni kọ́kọ́ alùpùpù àmàkọ́ yunifásitì káàkiri wọ́n tún mú abọ̀ díẹ̀ díẹ̀ nu òkú ẹrú ẹlẹ́ẹ̀kejì tún wọ́n wà máa ti gbóyìnbó òyìnbó la nídìí ẹni wọ́n ti máa sọ pé ẹ ṣe ẹ tiẹ̀ rí gbogbo àwọn ọmọ wa gan gbogbo bí ẹ ṣe wọ́n sì wọ́n ò ní fluency at speaking English problem ta nínú ìyẹn pẹ̀lú àmọ́ yẹn so kéwọn náà kàn kọ́ gbogbo ń sọ báńkì ọ̀fẹ́ díjú fẹ́sipẹ́sì nù afa wa hamish afa alábi ìfẹ̀ni afa àgbà ẹni ọ̀rọ̀ yé ni nígbà tó ti di wípé àwọn èèyàn kéwú tán wọn ò gbà pọ̀ lọ́ọ̀ ni ó yọ àwọn ibi wà láti dénú ẹnì èèyàn fẹ́ kí lọ́dọ̀ àfáàgbà lù ọwọ́ àwò pé kí wọ́n lè má bàa bẹ̀rẹ̀ fún ọ ní elementary level wọ́n má bàa gbé fún ọ láti pilẹ̀ wọ́n bàa gbé fún ọ wọ́n bàa bọ́ wú tegbòtegbò ọwọ́ akọ́kọ́ gba ilé pírẹsidẹ́ǹtì lọ tàwọn jẹ́ ìlàbẹ́tì àní ọgbàlẹ́ àní ní kúfà torí pọ́ màmí rù rí ọwọ́ àgbà lẹ́tà lọ́dọ̀ àmírù pé ẹ fún mi lẹ́tà lọ́dọ̀ sọ́dọ̀ àfa àmọ́ṣù kọ́dọ̀ pé tí bá ti ń dọ̀dọ̀ wọn báyìí wọ́n kàn gbé mi fò ní gbogbo ọmọ kéwù yòókù ẹ̀yìn wọn wà tí bàbá gbà kéwù tán yìí sì lè máa là lé lọ ibi mọ̀ ké ntẹ́ kọ̀kọ́ ibi tẹ́ ti bẹ̀rẹ̀ fún mi rìn kése inú ẹ̀ ọgbà lẹ́tà lọ́tọ̀ ọba àfààní láti ọ̀dọ̀ president oníbẹ̀ ni wọ́n ní kéèyàn fún oníbẹ̀ ni tẹ́bá jẹ́ ẹ̀rì tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú ẹ̀ ń dùn alhamdulillah ṣéwù gbalẹ́ta wọ́n wá kà báyìí ilé lẹ́tà láti ọ̀dọ̀ amir fún ọkùnrin tó fẹ́ wá kí ẹ̀pọ̀nlé gbogbo bá sì rọ̀ lọ́rùn náà ni ẹ̀ sì kọ́ wọ́n gbà rọ̀ lọ́bàá lọ́rùn báyìí pẹ́ bà máa bá náà ni wọ́n sàkọ̀ gbẹ̀bẹ̀ afáwọn wọ́n wá nà sí ẹran ẹ̀ ń sìn lẹ́ran bá mú lẹ́tà jẹ ogún bu ẹni o jẹ̀mọ́ ẹ sọ àfáà tó lè sí láyé lẹ́nì pé Buhari kọ lẹ́tà ṣé bí n ti ń bẹ lọ́dọ̀ tiwa tó lọ ń fi ọ̀dọ̀ tiwa yìí ebi ò fi sọ́dọ̀ tiwọn ilé ẹ̀ fi nídìí ẹ̀ nígbà tí ìsìn nídìí ti ń bẹ lọ́dọ̀ ti ẹ ń bá nídìí ti ń bẹ lọ́dọ̀ ẹni oní ọ̀wá wọn èrí ìmọ̀ràn ṣùgbọ́n wọ́n ti da gbogbo ẹ̀rù mọ́ wa lọ ẹ ń bá ti ń sọ èyìnbó ti fi ń sọ̀rọ̀ ẹ̀sìn ìsìláàmù òye ọ̀gbọ̀n lọ́dọ́wá tó bá wá gbọ́dọ́wá tí ń bá ní sọ yorùbá ẹ sọ fún wípé ní tó tó ké náà òye ṣùgbọ́n tí wọ́n bá wá sọ fún àfẹ́ tẹ wípé ẹ ǹtọ́sọ̀ ni pé ibi tí a fẹ́ ẹ̀jẹ̀ àtàn lọ́sọ́dún àti tí wọ́n gbọ́ yorùbá kọ́ wa bá ní sí wá sí fún ẹ ẹ̀rí pápá rẹ̀ ọjà bọ́ ní ìsìn wọ́n wá tàn lọ́ọ̀bẹ̀ làfà wa ń sún ìbò láti fi sọ fún wa ó ti padà sí pìlẹ̀ ní tó ké náà wípé wa ma arsalna min rasulin illa bilisani ọ̀rọ̀ wa la fẹ́ kó yí àwọn èèyàn kèsè sí àrílà nídì àwọn ará nàbì kan rí kọjá wúsà lánàá sí kọ́ ọmọ sọ yorùbá sí hàn kó máa pé ẹ ẹ no kó má bàa sí àwùjáre tó ẹ pọ́n lọ́wọ́ fẹ̀kẹ́ nìkan ó wú àwùjáre gbọ́dọ̀ kìámà lé e lórí ìwọ òtúnṣe wa dàrú nígbà tí máa sìn lọ́dọ̀ rẹ̀ jọ̀mọ́ ọlọ́run fún ẹ̀mí wa mọ́ níbi iṣẹ́ àrí mi o fún ẹ̀mí wa mọ́ níbi iṣẹ́ àgbọ̀ mi oríṣiríṣi làákàyè làwọn fi máa ń gbọ́ ọ̀rọ̀ kéèyàn ò gbé èbò kéèsì àràmú o kí wọn máa sọ ìbúra nìkan sí aramu ṣùgbọ́n mo tún fi ọlọ́run tẹ́mi mi lẹ́ bẹ̀rẹ̀ búra ẹ̀ ń bá gbé èbò sí ẹ̀ ń tọ́gbọ́n lárúbáwá òpònú lẹ́ ń gbé èbò sẹ́ ń gbọ́n lárúbáwá o tẹ́ ẹ bá kọ́ nú èdè yẹn tán ẹ má pè lárúbáwá gbé mi ó tún sẹ́kù gbogbo tí ẹ jí nínú èdè lárúbáwá iná ìnira sọ di gírámà lọ́dọ̀ wọn a máa sọ̀rọ̀ màá fọ̀rọ̀ ui tó wọ́n sọ pé ńgbà tẹ́lẹ̀ débẹ̀ gbogbo nǹkan ọ̀sẹ̀ kò fẹ́ yí àwọn àgàgà english náà ni english mo sì bọ̀ ọ̀nà wọn náà wá pé kan náà pé wò kí ni à ń pè náà olóòkọ tí a máa fi sọ nǹkan tó bá jẹ́ pé ààyè ni a fi sọ báà jẹ́ ààyè báà jẹ́ kankan àwa náà ni ismu lọ́dọ̀ wa kí ni à ń pè verb ó ní ọ̀rọ̀ ọ̀sẹ̀ àwa náà ni fẹ́ẹ́lù àní iṣẹ́ tó ti lọ iṣẹ́ tá à ń sí lọ́wọ́ iṣẹ́ tá à ń ṣe sí iṣẹ́ tí wọ́n kọ̀mán kúrò kẹ̀tẹ́ tó pé ṣé ń lójú ẹsẹ̀ àhán wọ́n náà wọ́n fi kéwú gbé sí kéwú gbé sí àṣẹyìn wọ́n àṣẹyìn bọ̀ gbogbo àwọn tí wọ́n ń dùwẹ̀ fáwọn yìí ni wọ́n tó ń gbalẹ̀ yín àwọn. jẹ̀máà wọ́n yanjú ẹ̀ lọ nísìn ìjọ bá tó rí sọ tán ìjọ ńlá torí wípé nàìjíríà tún nílàkẹ́yìn ju bí ẹsẹ̀ nílàkẹ́yìn lọ ìjọ tí wọ́n bá dá sáyẹ́ǹsì wa padà sí yorùbá ṣe ń kọ́ ọmọ wípé sórí níta gbélọ́ yìí òní à ń pè ní agbárí orí ibi ojú ti pàdé yìí ìní à ń pè ní ààyè ọ̀tún nítorí wípé nǹkan tuntun tuntun ni wọ́n máa rí lókùrú bàtí wọ́n bàtí ìfọ̀ so rédí méjèèjì ibi ẹ ti pàdé yìí ní à ń pè ní òǹde kínní kan ìjọ lẹ́mọ̀ wípé àwọn ọmọ tó ń làkàyè jù bẹ́ẹ̀ lọ kí lọ́ọ́ máa ń lọ rìn hàn sáyẹ́nsì wọ́n sọ pé transfer food stack ntí ọmọ transfer food stack bọ́ kọ́ lẹ́bẹ̀ ẹbí pé kí ìtumọ̀ rẹ̀ wọ́n kà sọ wípé ọ̀gángan bíi tí òórùn mu ti ń wù ẹ tí ń wù gan ọ̀mọ̀ tún rẹ̀ wọ́n wá tẹ̀wà tẹ̀wà tẹ̀wà tẹ̀wà tẹ̀wà tẹ̀wà àwa ṣe bí téèyàn bá ti ń sún èbù ìlóra yé wa kò sì wáyé àbí tí bá ń ṣe ìsìláàmù ẹ ń bá ń sẹ́sìn kí ṣe kí o òun lọ́ra yé wa o jẹ̀mọ́ ẹ̀ jẹ́ àmúra ẹ sì jẹ́ àwa mùtẹ́bì káwa mùtẹ́bì táwa tí wọ́n bá ti fẹ́ gbàgbára lọ́wọ́ àwọn èèyàn kan èdè wọn wọ́n gbà lọ́wọ́ wọn tí ẹ má sì ti gbèdé kò sí mọ ẹ pé àgbàlagbà mẹ́wàá jọ ẹ wá bí ẹ pé kí ni Yorùbá chẹ́ńjì mọ́ra jàtá o mo fẹ́ chẹ́ńjì ẹ a a pé ọmọ èké o àgbàlagbà sẹ́ wọ́n ń sọ fún wa àṣẹbí ọdún ọdún sísìn èèbò ni ọmọ wa wa Yorùbá ti kú Yorùbá mẹ́rin ti torí kíni nítorí wípé a ti láàsòwò ẹrú mọ́ ṣùgbọ́n sí modern slavery àwọn ò ní parẹ́ fúnra yín lẹ́ẹ̀mọ́ mọ́kùnwà tẹ́ẹ̀fìlì alọ́táwọn máa kìsìn lọ́rùn alákùnlé hàn èyí tó bá wọn kálukú ni kò sí nígbà tá a bá ti rí òdodo tá a bá ti ṣàlàyé ọlọ́run dákun ẹni tí wọ́n máa ń fi ń ṣayé téèyàn ó fi rojú rí rẹ tó yẹ pé wọn náà ló yí máyé ọlọ́run dákun fún àwa náà ara rẹ̀ ó lọ́mọ fún alọ́mọ wáá jẹ́ àlè tọ́síbi tó ti yọnu sí aláyàtàlì kíámà in tó ma lórí rẹ ni pé daddy please let us pray in the name of Jesus close your eyes inú ẹ dùn ah wò fúlẹ́ǹsì wò fúlẹ́ǹsì lẹ́nu ọmọ mi àádá ń ba lọ díẹ̀díẹ̀ nu ọmọ náà ni ó fi ajá lè kẹ́yìn ní ọ̀sẹ̀ kí ni o ni ó fi ajá lè kẹ́yìn yóò wá ṣe wàhálà lọ yóò tó kówó náà di níta nsọ yìí jẹ̀mọ́ à ń sọ eléyìí kọ́lọ̀ǹdọ̀ ọjà rí kó lu ẹnì kọ̀ọ̀kan wá fún yọ̀nù rẹ̀ èdè yìí àwọn tí wọn tó bá kí àbòsíbọ̀ àwọn ní ẹbí àyà lọ ọbẹ̀ yẹn tí wọn fẹ́ kó àbòsíbọ̀ wàá dórí mímbàrì oní mi because this is citadel of learning as you are we will speak any language except uh, English in this member and if anyone to you to ah stand on gbogbo eléyìí in tí ọlọ́run fún ànábì sallallahu alayhi wa sallam òun náà ni àgbọ́yé èdè inú sì fi ṣògbó apapọ̀ tí èyí bá ṣe pé ilé ṣògbó apapọ̀ ni ìbá yóò gbà fún kálukú kọ́kọ́ máa fèdè rẹ̀ káfátíà gbogbo ọpẹ́ tọlọ́run ọba ni tí ń tọ́jú gbogbo ayé ọba àjọkẹ́ ayé àsàkẹ́ ọ kò sí bí wọ́n ti sọ bẹ́ẹ̀ fún wa èèbò tẹ́ ẹ̀ sì lẹ́ẹ̀gbọ́n náà tó bá jẹ́ pé ńgbò ti dó fún yín lílẹ́ hamd ẹ̀bá ìlà ẹ̀sìn ni wípé ẹ má máa fi ṣe wáàsí nìkan má ẹ máa fi kírun ká lè mọ̀ wípé ẹ ti ta tán jàmáà ẹ jẹ́ wà mọ̀tẹ́lì ọ̀kan nínú ọmọ ya ọlọ́ba ń sẹ́rẹ̀ sọ olóore ẹ̀yìn ẹ̀dá kọ skul yẹn fún ìdí tọ́pọ̀ torí àwọn kan fẹ́ sọ níjọ́ tí wọ́n tajọ́ ń sọ̀rọ̀ ẹ ti náwó pípọ̀ síbí yìí o ó ní alihamudulilayi kọ́lọ́ sáàjì kí alibarika ọwọ́ ìjọ ẹ̀ ní sọ fún mi pé òun ti ná eighty million sí skul yẹn tí n bá sọ fún yín pé ẹni interview tẹ ẹ bá mọ̀ wá sí ń bẹ̀ lẹ́nì yóò bá ní wọ́n ṣe interview fọmọ tọmọ ọba ti bọ́ yorùbá kò ní gbà lẹ́yìn ọ̀rẹ́ yìí ní school ní gbogbo area àbítọ́ wà ní ọ̀nà ẹlẹ́bùn ní ìsìn kò sí skul tọ̀dá tó skul ẹni wáyé kọ́lọ̀njọ́ jáde kọ́mọ́jì kọ́lọ̀ rẹ̀ ọ̀dàrú láíláí jàmáà tí ọ̀bà sí ìpìlẹ̀ kí ní afẹ́ mọ̀ nkẹ́lé kò sí ìpìlẹ̀ kí ní afẹ́ mọ̀ nkẹ́lé ala kulli ọlọ́run wa ń sọ wípé wattabi sabila man anaba ilayya ojú ọ̀nà ẹni tó kú ọ̀rọ̀ rẹ̀ lẹ́nu ọlọ́run ọba lọ oní ọmọ àtẹ̀lé kí la wá ń pè ní àlè ìnáàbà wọn mọ láti fi náwó bù nún wàá bá ní òde lọ́wọ́ ìtumọ̀ tí máa ń mú wa ni pé àrùjúrù marratan ba'da ukhra téèyàn bá ṣe nǹkan tẹ́ kó tó padà àkúwò masalasi nìsín àtúpadà wọ́n tó pe asiri àtúpadà wọ́n tó pe magribi àtúpadà ìnáàbà là ń ṣe o ìnáàbà là ń ṣe nínú èdè lábáwá kí wá ní ìnáàbà lálàyé bàbá sì sàlàyé rẹ̀ ọ̀rọ̀ táwọn afa sọ lórí ẹ̀ ọ̀pọ̀ ṣùgbọ́n àkọ́kọ́ ọ̀rọ̀ náà ni wípé àlì ìnáàbà ó náà ni àrùjúrù min kulli shay'in ila Allah kéèyàn ò kú òǹbi gbogbo nǹkan tí ọ̀yọ́ lọ́wọ́ bá nú kó fi í lẹ̀ pátápátá kó wá máa bọ̀sọ̀dọ̀ kó máa wá ṣe ti ọ̀yọ́ lọ́wọ́ bá nú wọ́n ní ìnáàbà nù àwọn apákan pé àlè ìnáàbà ó náà ní àrùjúrù mínàlù gọ́fúláti ìlà díkiri ń jọra wọn náà kéèyàn ọ̀sẹ́rí kú òun bí àìrántí ọlọ́run ọba má lọ síbi ikọ́ máa rántí ọlọ́run wàlúwàṣà ìlàlù ons kéèyàn òkú níbi àìmọ́bọ̀lọ́ nájú kọ́ máa bọ̀ bí tí ó ti máa bọ́ ọba nájú apákan tuntun báwọn apákan sọ pé àlè ìnáàbà òun náà ni àrùjúrù mínàlìkúlì ìlàmọ́láhùlìkúlù kéèyàn pa gbogbo tí o ní tọ́lọ́wọ́n bá nú tí kọ́ wá lọ máa ṣe tọ̀dọ̀ náà bá tọ́nu gbogbo nǹkan ìnáàbà náà nìyẹn àwọn bọ̀ àlì ìnáàbà yìí ìtumọ̀ rẹ̀ àágẹ́tì ẹ̀ ní ìsìn méjì ni ìnáàbà pín sí alìnàbà kéèyàn ọ̀kọ́rọ̀ rẹ̀ lọ́lọ́lọ́ pátápátá láì ní máa yiri kankan wò mọ́ bínú ẹ̀ bá ń dùn ọlọ́run lẹ́ẹ̀bà lẹ́ni ẹ bínú ẹ̀ tó ń dùn ọlọ́run lẹ́ẹ̀bà lẹ́ni ẹ ìnàbà yìí ọwọ́ apin méjì a ní ìnàbà tó ń lírùbù bí yàtìlá kéèyàn ọ̀kọ́rọ̀ rẹ̀ lọ́lọ́run lórí pé òun ló lè ràn yàn lọ tó lè yọ ní òṣòro oníbọyàn oníṣàánú tẹ́ẹ̀mù tí arábáwá níyàn kéèyàn ọmọ wàá ronú nǹkan míì ju pé ẹ ah, ẹ wo a ti tọ́ ó ti pé yóò ti tọ́ ti pin ah ààrẹ ti ń sèwìn wọ́n ti sọ fún òun lọ sítú pé ọlọ́run kó wọn lọ máa bẹ̀ sí kí wọ́n máa wá sí wá sí pé ẹ ah, wá sí wo lẹ́ ṣe ẹ eh, ọlọ́run náà lẹ́yìn tẹ́sì bíi five hundred thousand tí ò gbọ́ eh, ọlọ́run lámà bẹ wọ́n ti dà mà ní lọ́dọ̀ àwọn olókùnrin ẹja lọ́dọ̀ àwọn ọ̀dọ̀ àwọn alágbo iná báyìí kẹ́mi èèyàn ó pín kí òun máa wá orúkọ náà iná báyìí lẹ́yìn gbogbo ńtọ́lọ́ ń dá lónìí kì í séèyàn nìkan gbogbo ńtọ́lọ́ ń dá pátá ẹ̀yin náà wo màálù tí wọ́n bá dá mọ́lẹ̀ tí wọ́n dọ̀bẹ́dẹ lẹ́nu ẹ̀ẹ́rì pé ohun tí ó bọ́ọ̀dẹ lẹ́nu rẹ̀ ọbẹ̀ yẹn gbé o yóò ti yàtọ̀ sí òun gbàtọ̀ wà lù ú gbogbo ẹ̀dá lónìí o kódà ó kó kẹfẹ́ rí inú ẹ jẹ́ kí ọkọ̀ ó gbé lójijì nígbà tí ẹ tí èsè mùsùlùmí gan bá ń pè Jesus Jesus ńgbà bá tó dàgbà lórí olúwàwù olúwàwù jábọ̀ láyọ̀ ní ẹ sì ń jálẹ̀kùn ọkọ̀ ń ta ilẹ̀kùn ọkọ̀ já nígbà olúwa sànù olúwa ti lẹ́sẹ̀rẹ́tì tí Jesus ń ké pè nígbà tí wọ́n lé lọ olúwàwù onú òtún chẹ́ǹjì ohun yọmọ ọpọlọ iná báyìí léyìí gbogbo wa la nílà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ máa ń lò nígbà tí ọba ti sí ọ̀nà má tọ́nà bá ti pin kí ọlọ́run ọba sọ ní alukurani ọlọ́run ọba sọ wípé tí wàhálà bá ti dé bá wọn tí wọn bá wà lórí omi wọn máa kọlọ́run ọba mo ní bí náà ilé yìí ah ọlọ́run tó bẹ́ẹ̀ lọ lórí ìjì gbogbo ọ̀rọ̀ wa ti kó lé ọlọ́ falamma najahum ilal barri idha hum yushrikun bọ́ọ̀lù ọ̀hún tó ṣe làwọn tán báyìí ní àti kó lórí omi pé ẹ wo gbogbo àdúrà tá a ṣe ń gbà wà lórí omi gan bóyá ọgbọ́n lọ́wọ́ ọba lọ́fíìsì ni ẹ̀yẹ́ jẹ́ àtúwà nǹkan mí ṣe nígbà tí máa ń wọkọ̀ ìyàwó rẹ̀ tẹ́rù ń bà pé à ah, eh, ọlọ́mọdé obìnrin mọ̀jẹ̀ òbí láyọ̀ mọ̀sánú yóò mọ̀ kí pọ̀ lọ́wọ́ tó bá ti ṣí ọ́n bá ti bí ma ń tán ah, arábìnrin ni ó ní àyìn ò ní jẹyọ̀ tí èdìjọ́ méje o sílé ti àánú tó rọ́lọ́wọ́ bá tó fún alọ́mọ yìí tó pé yìí ó ti lọ líìfù báyìí iyọ̀ tó ọba jẹ fún dídújọ́ méje yìí ìní ọjọ́ mọ̀ yòóyé o arábìnrin o gbogbo ilẹ̀ tẹ́ ẹ bá ti gbá ẹ má ko tí èdíjọ́ méje kẹ́ńkẹ́ń àbá kèké àti wàá ta ọmọ a ẹ arábìnrin mi àti ọlọ́run ọba ìsásùn tẹ yọ jẹ ọ̀tọ̀ fún bítílé wá sí ni àwọn èèyàn lè wá láti lé yín tí wọ́n máa fẹ́ mọ bọ́ jẹ̀ntọ́ bá fẹ́ sè so dákun nílé wa dákun tá ọmọdé tí erípa ìkọmọ ìbóde o wọ́n jà sófo ìgbà lórí wọ́n padà pọ̀ ìròyìn wọn àkọ́mọ ìkọ́ náà iná àbàkà nìyẹn iná bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì ó ní iná àbàtún lè awliya illah iná bá àtàwọn ọ̀rẹ́ ọlọ́run àwọn àyù ọlọ́run ẹn tí ẹ ti kó gbogbo àlámọ̀rí wọn sọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala tán pátápátá wọn ò ní nǹkan mìíràn mọ́ àfi Allah subhanahu wa ta'ala ó gbà yìí pé ọlọ́ni wà máa tasqutu min waraqatin ẹ̀wọ̀n tó lọ́wọ́ bá fi sọ àlà kò yẹ kó mọ̀ yìí wà má ewé kaba ò lè jábọ́ lára agi illa ya'lamuha àfi kọjá pé ọlọ́wọ́ bá mọ̀ sí ìgbà tó ní ọjà ní ọjà ségi wá kà wá ọkọ̀ lóòótọ́ wa igi tí ọ̀làní jẹ̀ ti ọwọ́ àwọn afẹ́wọ́n jẹ̀ náà àwa ní ìbára tá náà ani sele ani ma sele sáwọn náà wà máa ṣe nǹkan mi táwa ni àá nítorí kí n ṣe ni mo ṣe ni pé torí táìmù yẹn ọlọ́run ò rí tèmi rò tí èyí ṣe ọba ẹ̀dá alẹ́ yàrá nàìjíríà ẹ̀jẹ̀ ń gbọ́n tára ghana wù òun kálukú bí ajókòó sí ká má sọ bòmí tá ló lè sọ tí lẹ́yìn rẹ̀ bí ẹyin mú sí ni kọ̀mà bí ẹn tàkà sí ni kọ̀mà níbi ojókòó sí náà ni o ọlọ́run sì ń darí gbogbo nǹkan lásìkò kankan náà tí èyí pé ìkan wọn ṣé lẹ́yìn òwà lẹ́ntẹ́yìn ò lè kóró ìyànrọ̀ yìí bá jama ẹntì ń wẹsẹ̀ kọmọnìlá àkàyè o àtẹ̀ntì ń ṣe é fún ẹntì ń wẹ àwúre kọmọnìlá o ń ṣe é fún nígbà tẹ̀lé sọ kó ń tajà ọwọ́ twenty thousand naira ń lo tajà ṣe oògùn ìwúlò fẹ́yìn lẹ́yìn òṣèfúnra yín wọ́n ń bẹ ní abẹ́ kódà megaphone ti à ń lò bátìrì rẹ̀ tó ti kú wòrò wòrà míì sí wọ́n mọ̀ wá ti polówó gùn tajà ó ní ẹ o ní ara wà wàrà ẹ o ara wò àní ń dóra ẹ o ara ọjà ní ń dóra ẹ o ara òṣogbo ní ọjà sí ẹ máa kọ́ ọ́ gùn tajà sí bóyá kọ́ta rẹ̀ ni sọ yẹ kẹ́ ẹ kó bóde ebi bí ẹ ti ń ṣe lọ́wọ́ ẹ kó ti tán máìkì tẹ́ tó fi ń polówó rẹ̀ ẹ̀rọ ayélujára ni wọ́n máa sọ̀rọ̀ wọ́n ní kẹ́míkà wá kẹ́míkà wá ẹ̀ ẹ̀ ní bóra dáa jẹ̀mọ́ níbi tọ́mọ àbí arama tọ́ àgàgà nílẹ̀ yorùbá yìí tọ́ láìkì kọ́ máa fọwọ́ rẹ lòmíì lórí dé ta ni ó ní nǹkan owó tí ó ṣe fẹ́ lómi ṣé bí yóò bẹ̀ máa mẹ́lò mí ni ẹ̀yìn olówó ti máa dáhùn lókòwò ó náà láìkì káwọn máa kàn lé o ìjọ two thousand fẹ́ lómi ọ̀fẹ́ lómi five hundred naira tí yóò bá lówó dáyè kẹtẹ́ ẹ̀ rí kọ́ máa gbá ìwọ gba two million má jẹ́ rí ọ bí máa kó síríọ̀sì o kò ní sọ bẹ́ẹ̀ toró náà yọ máa fi hàn ṣe jaru anabi sallallahu alayhi wa sallam ọwọ́ apàkíyèsí wa ìnáàbà afẹ́mọ̀túnmá rẹ̀ nínú hadith jabir tí mama ahmed gbà fún musnad ó ń sọlọ ní la tamannaw al-maut fa inna hawla al-matla shadidun jọmọ ẹ sọ̀rọ̀ yìí dáadáa o gbogbo orú bọ́lọ̀ bá ṣe rí ọmọ ọba yìí lò ẹ má fẹnu tọrọ kú o ẹ bá ń bẹ láyé kọ mọ bá àfàrí kọ́ lọ́n tó fún o ẹ kó pọ̀ làbẹ́ pẹ́ o. fa inna àwọn alìmọ́tòlá yìí ṣẹ̀dí ìyìn tí ń bẹ lẹ́yìn ikú kọ̀ọ̀rọ̀ o mo fẹ́ tún kankan sí mo fẹ́ tún ìgékajẹ tí ò bá mọ́ o ṣùgbọ́n wa inna mina sàádà nínú oríire tó ga àyẹ̀kúlà umrul abudi oníkọ́lọ̀ ó jẹ́ kí ẹ̀mí ọmọ nìyẹn ogún wà yẹrùzúkọ̀ ọ̀hún lọ́wọ́ ìnáàbà kọ́lọ̀ wa kẹ́ kọ́ wa gbójẹ́sẹ̀ lọ. Hmm. ibi tá a ti mọ̀ tún ma ìnáàbà nù ìnáàbà alibáyìfọ àlàtàwọ́bà ntí máa mú yàn wá tún bá sọ́dọ̀ ọlọ́run ọba ó náà ní àlẹ́kọ́ fún mi ní ẹ̀kọ́ bí la tàwọ́bà ntọ́ ní bá ṣe pé àmójútúbà o òní kéèyàn máa wá bóun nìyá ọlọ́run sì ní jẹun ọkọ̀ gbọ̀ wá sí náà ni pé a gbogbo ọ̀tọ̀ ọmọ sókùn fòókì sórí ẹnu rẹ báyìí ó lè máa gbolẹ̀ láì jọba ìkàmá ó tún fẹnu rẹ jóná ẹ̀rù bàbà ah ìwọ lọ́mọ sànú mi wọ́n mọ̀ fẹ́rẹ̀ omi gbóná eh, ah ọ̀dà ọlọ́run ní sóòfó mọ́ oríjì mi ó táwọ́bà nù ṣùgbọ́n ìnáàbà ó ní aṣáókù ilà rahmatillah wa ilà ridwanillah kéèyàn ó ti bọ́lọ̀ ń dúró dáadáa gbogbo wọn àwọn òsì lóòsẹ̀ ní rẹ̀ àwọn èsè lálọ́nà ọlọ́run ti kẹ́ kọ̀mọ́ bá wọn ṣe àìní òrí ọmọ mi náà ń sọ́ra fún un ìtúwọ́nsẹ̀ ogun kìíní lánìyàn pé òun sáà ń wá ojú rí ọlọ́run kún ojú rí ọlọ́run kìí ṣe sìnà kìí mutí kìí ta tẹ́tẹ́ kìí pààyàn kìí jalè ṣùgbọ́n àwọn ayìnrí kò rí ọmọ mi bí wọ́n sáré wá gbọ́bà nìkan fún yàn láì dá kí wọ́n pé ah, ara fèmí náà ah, títà ń rọ̀ ọ̀kadà ọ̀kadà èmi abájọ náà ojú ó máa ń páàkì náà lẹ́gbẹ̀ẹ́ mi ní agbo èmi èdúró tani ó jọ fọ́kadà gbóhùn akadà àràmú iṣẹ́ gíní iṣẹ́ títà ń rọ̀ ọ̀kadà tó sì jẹ́ wípé bóyá ni tó ń dáko àbí ṣe nǹkan mi gbogbo àní òní ọmọ mi báwọn kéèyàn sáré máa jẹ ẹrú ẹrú ròyìn wọn sáré sọ̀rọ̀ fún yàn kó sáré gbàgbọ́ àtàwọn ìwà mi ìwà mi ìwà mi ìwà mi ìwà mi àwọn ẹni tó ti ń jìnà sí wọ́n jìnà sí ajẹ́ wípé àlè dá tẹ́wájú ọlọ́run ṣùgbọ́n àwọn tí wọn ọ̀kọ̀ọ̀kọ́ sí nù pé ẹ wo usaf ẹ bá fẹ́ jẹ́ kí máa wájú mà ẹ kọ́ bá ń bẹ́lẹ̀ nǹkan gbàgbó lẹ́nu mi o ọlọ́ba kò sínú bú àwọn èèyàn báwọn sáàtù sẹ rí pọ́blẹ́mù tèmi abẹ́ yìí ni ó aláì ah kọ́ra mo ti lálà ní ìsìn ó ti fẹ́ tẹ̀ mi jẹ wípé mo kú sórí obìnrin ẹjọ sẹ́wà ń bẹ̀ lọ́nu ó sọ pé báyà zina ni wọ́n wọn kí wọ́n èsè ròyìn àbáwọn àwọn ni tọ́jọ́ wípé ìrẹ́ ń jẹ pé mo fẹ́ pàdé ọlọ́run ọba òní àfi ń dùn tọ́lọ́run subhanahu wa ta'ala ìná báyìí ọwọ́ adẹ́ ń tọ́jẹ́ pé ọ̀dọ̀ àwọn ànábì ọlọ́run ọba ńlá ti rí ẹ̀kọ́ rẹ̀ jù kéèyàn kọ́rọ̀ rẹ̀ lọ́lọ́lọ́ tán pátápátá láì máa bọ́lọ̀ yiri ọwọ́ o ìnáàbà nìyẹn ọlọ́run wa ni wá tẹ̀bí sẹ̀bíìlà mọ́n ànáàbà ìlàyà gbogbo àwọn tí wọ́n bá ti kọ́rọ̀ mi ti èmi ọlọ́run tí wọ́n kọ́rọ̀ àwọn tèmi ọlọ́run ọba ó ní kó o múlò rẹ̀ o ẹ̀wọ̀n kan mẹ́wọ̀n jẹ̀mọ́ wà lé ọlọ́run ti jàre gbogbo wa o wọ́n fẹ́ ṣe wáàsí inú ọjà ọjà agbági ni o wọ́n fẹ́ ṣe wáàsí ọjà bódìjà ni o ọjà agbeni ni o kó wá sáàsù ni o wọ́n ní ah ẹ má pè ẹ má pè bá àwọn afẹ́ lẹ́yìn o àwọn tí wọ́n mọ̀ sí wáàsí tẹ́tẹ́rù wọn máa bàyàn téyìn téyìn ò ní lè rẹ́rìn wọ́n ní wọ́n fọ́n yóò wá sí o ẹ ṣe já pé lágbájá ẹ ṣe já pé tàbẹ̀dù sẹ́yìn páwọn èèyàn ti júwèé ibi tí a ń bá sẹ́nìkan sọ lórí ọjà ìbá làjì wọ́n bí wọ́n sọ lórí ọjà ìbá àjálàjà èèyàn méjì wá kú lóṣù kan ní ọwá ní ẹ̀ máa gbẹ́bọ wá bá o sì máa sọ fẹ́lómi náà pé ẹ má dà o ẹ ẹ kàǹkà kọjú ọlọ́run lọ́dọ̀ mi o ẹ lè kó mi sórí ibú o mo jókòó tọjà ọlọ́run sì ń sáánú mi mọ̀ wọ́n láti lé rọ́jà kò yé mi fún yorùbá o gbogbo ọ̀nà tí kú ń gbà bọ̀ ní yorùbá tì ọlọ́mọdé àkún kékeré o ọlọ́mọdé àkún tó abádágbà bí bá ń dùn mọ́mọ́dé àkún mọ́dé àfọjọ́ ọlọ́jọ́ lọ mọ́dé àkún gbà tí e, nígbà tára bá níyà mọ́dé àkún bàbá ń sàárẹ̀ lọ mọ́dé àkún bàbá lọ́láàfíà nígbò ẹ ẹ ẹ fain àtìgbọ́ ńgbò lẹ́fẹ̀ẹ́ kún gbà náà àwọn jàmá báyìí lọ kápẹ́ntẹ́ fẹ́ sọ̀rọ̀ kánìlá ẹwọ ntá fi ń bọ̀rọ̀ ọba lò ìtọ́ dá wa lójú sọ́ọ́ fún abọ̀rẹ̀kọ̀ ọlọ́run bá pọ̀ wọ́n kí ló dé tẹ̀ fi ń pẹ́ nìkan fọjọ́ ọlọ́jọ́ lọ ọ̀dà wẹ́n sọ́jọ́ ọlọ́jọ́ ló fi lọ ta ni ó wà bá lo tiẹ̀ sẹ́ẹ̀ kó ti fọjọ́ tiẹ̀ lẹ̀ ọwọ́ afọjọ́ ọlọ́jọ́ lọ ọjọ́ tó ń fi ilẹ̀ ń ta ni ọba lò gbogbo ọ̀rọ̀ tí ò jọra wọn ọlọ́run sì máa sọ àpẹẹrẹ fún yẹn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ báyìí kò sì ní gbà ikú tá ń wí ọlọ́run pin pẹ̀lú kó ti parí gbogbo ètò tí ò lé ọdún ẹnìkan ò lé lé kò lé dé tí ọba wa jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ṣe lè pé bàbá àtìyà ní ogún ọmọ rẹ̀ tọ́mọ èèyàn bẹ téèyàn bá kú tó fi bàbá àtìyà lẹ̀ tí ò sì lọ́mọ kò lọ́mọ kò tún ní òun nìkan ni bàbá náà bí àtìyà ó sì níyàwó gbogbo tó ní pátá one over three rẹ̀ ni wọ́n fún yàrá ìyàwó rẹ̀ ó wà lóka fọ́ bàbá o kú yòókù sọdọ́rí ibú lọ́lọ́run pé fún ìwọ tó kù tó wọ́sẹ̀ láyé ẹ́mbàsì ti kù mbẹ́ mu náà tún lè ti náà lọ bí kú bàbá ní ogún ọmọ kálá ó ti mọ̀ gbàtò àwọn tí ní ìnáàbà ìnáàbà òun làwọn tí wọ́n nísìnyí ìnáàbà náà ni rẹ̀ lọ́lọ́run lọ́pẹ́ à sẹ́rí lẹ́yìn ọlọ́run ọlọ́run ló tó kù bọ́ ọ sá lọ tó ń sábọ̀ padà nígbà ọba ọba ti ah sẹ́rí yọ ọmọ tàwọn díẹ̀díẹ̀ ọkọ̀ five thousand pé but kíní kan tó ń bẹ but ah àsìkò ẹ̀rùn lámẹ́rì ó ti mà dùn náà wà àsìkò nǹkan ẹ bẹ́ẹ̀ ala èèyàn kan ti ń gbé padò lọ́nà dànrè náà sì burú báyìí torí pé mo ti sòfin káwọn ọmọ wà sọ́nà abẹ mọ́ but baálẹ̀ ọ̀nà wa a bá fún baálẹ̀ fifty thousand wọ́n jẹ́ káwọn àpò ibẹ̀ láti lè rí omi táìmù yìí wọ́n tún ya mọ́ wọ́n tún kò mú bá wa pẹ́ ah, gbogbo ntẹ́mi mọ́ bá tún ó ṣe ń dàrú mọ́ wọn lọ́ tí wọ́n ní ẹ̀wọ̀ ẹ̀sà máa gbé wọn lọ́lé ní usage wọ́n ní wọ́n máa gbé lọ́lé ẹlòmíì òkú tó bá délé wọ́n ní wọ́n máa gbé lọ́lé ara ẹlòmíì ó sì àwọn bá délé nígbà tó lóòótì sọkùn ti ya ìnáàbà ìní ó jẹ́ èèyàn ó sinmi gbogbo tí yàn bá ti ní tí ìnáàbà ọba ti sínú ọ̀rọ̀ rẹ̀ kò sí àjọṣe láàrin wọn àtọ́lọ́wọ́n ọba ìnáàbà náà ni wípé mo kó lọ́lọ́wọ́n ọba lọ obìnrin kan kọjá wájú ìta wa níjẹta àbí bóyá jẹrin ní òru lálẹ́ àwọn bọ́ọ̀lì ọ̀sà náwó káàkiri olé pé ilé ọmọ àwọn rè bí wọ́n ti nà bí kan ní o ojú ẹsẹ̀ àwọn kálukú ti gbẹ́dàjọ́ Yorùbá dé wọ́n lájẹ́ ni. ṣé akọrù ò lè múyàn tàbí bí gan ṣé bí ò lè fọ́ báyà lọ́pọlọ tẹ ẹ bá láti rí obìnrin tó ti dàgbàlagbà tọ́ba tiẹ̀ bóde ńlẹ̀ o bóyá sọ̀rọ̀ nkẹ́lẹ́ nu ni o ó ti dàjẹ́ wàláì ìyà tóbìnrin sì ń jẹ lórí ọmọ tí ọmọ bá padà fi òdì dá ìyá rẹ̀ tó fi sán lẹ́sàn wàláì ìyá lè ronú tó rírì òní pé mọ́ ṣé ẹni tọ́mọ rẹ̀ wá fi tọ́mọ rẹ̀ tọ́ padà ó wà láì mọ̀ọ́rẹ́ sí ọwọ́ arùnúgbòdì lọ́ba bóde ńlẹ̀ ọkàn wọ skẹ́ẹ̀tì lásán ní pé ọ̀rọ̀ ọmọ ni o ọ̀rọ̀ ọmọ ni o torí ọmọ náà ló fi ṣe gbó wàhálà tó ń ṣe yìí o kí lẹ́yìn yóò bó ṣe ẹ bá fún túmọ̀ ló fi ń pàmò ọlọ́mọ àbí torí ọmọ tiẹ̀ náà ọmọ rẹ̀ ló sì fà tẹ ìbóde ńlẹ̀ tí nǹkan ta sí lọ́pọ̀lọ́ lápẹ̀rẹ̀ iná bà kò ní jẹ́ ẹrọnú òdì iná bà kò ní jẹ́ kí ọ̀pọ̀ gbogbo ẹni tí òògùn fi ń ṣe ra wọn kékeré kọ́ ìfòró nira yìí wọ́n á sí ni ìfòró ní ọmọ jẹjẹ kújẹ ní tí wọ́n pàkà yìí náà wọ́n máa bá yàn fáyà sí ibẹ̀ náà ó sì rí báyìí wípé ah epo kankan ọ̀gbọ̀rọ̀ kan lẹ́wọ̀ ọ̀gbọ̀rọ̀ kan lẹ́wọ̀ àwọn bàbá wa náà ní ẹ sọ fún wa pé gbogbo ẹni tí ọba ti sin lọ́hùn bó ṣe nínú ẹni tí ọ̀tọ̀ lọ́hùn ó ní lọ́wọ́ àpọ̀ fún tó ń ti bẹ́ẹ̀ náà ọlọ́ni man kana yuridu al-ajilata ẹni tó ẹ pa yéèyàn ní bá ń fẹ́ ajjalna lahu ma nasha ajjalna lahu ma yurid gbogbo ń tọ́ba lóhùn fẹ́ wọn láyé wọn àwọn ọlọ́run ọba ó fún un ma nasha wọn ṣùgbọ́n tá a tún fún yìí náà ń tá a fẹ́ náà láàfún ń tá a ti kọ́kọ́ afẹ́ fún náà ni bó sì rí ọ sáré tó limanu reed ṣùgbọ́n tọ́bẹ̀ wà lọ́nà òdì ọ wá síbi tí ó ti jẹ ìyá ni. jọma ẹtì ẹdì abéèrè wa ara wa wípé àwọn gbogbo jẹnjẹn sọ àti ẹgbà àmọ́ sí fẹẹ ló wà ní gbogbo ọtẹ ẹgbọ pín ẹ lówó lánàá ara ara pọblẹmù yorùbá náà nké da lọdọ yorùbá kọ wá píọ Ọlọ́run sì mú ọmú wọn nígbà tó fẹ́ fa oore yọ ń gbà mí yọ wà mú ọmọ jáde tí ó jẹ jíníọ̀sì bàbá rẹ̀ ọ lẹ́kọ̀ọ́ ẹ wá sọ pé ṣé àgbẹ̀ náà ló tún ṣe oògùn sọ̀yẹ fún tẹ́ ẹ bá rí ìyàn tó bá lówó ní tí ọkọ̀ kó wá sọ́pọ̀ lọ́wọ́ ni pé ọlọ́run lè fún ìrànlọ́wọ́ tó tó bá àwọn èṣù ló lè fún jọ ọlọ́run ọlọ́run ọlọ́run kọ́ láwọn ìtumọ̀ tẹ́ ń sọnù lánìí ẹ ló sóògùn owó ni ìlú iná làjọ wà tí tẹ fàyè lẹ̀ fún ọkọ̀rí ọ̀nà tiẹ̀ ààrẹ ẹ ló sóògùn owó ni ìlú iná làjọ wà tẹ fàyè lẹ̀ fún tẹ kọ̀rí ọ̀nà tiẹ̀ bẹ́ẹ̀ lóde ìbátìdè lọ́la Sebi bí wọn ò ní bí yín ṣe ń ṣe iná bà ẹ bá kọ́ àwọn ọba lọ ẹni tí ọ̀kan kò ní í bàlì kí a máa rẹ̀ jẹ́ àwa àti ẹ̀wà máa ń tó pí ọ̀mà àmì ń tọ́lọ̀ ń ṣe máa ń bẹ̀ bí wọn bá dépò kan ní ìsìnkú àhà irú irú irú èjì yẹn kí wọn máa ṣe wútúbà lórí irú èjì yẹn ó yá àná o ṣebí làwọn náà ń ká ìsọ̀rọ̀ ọ̀run ni kẹ́gbẹ̀rì pé ọlọ́run alágbára tí máa ṣe ògbó nǹkan irọ́ o. iná bà iṣẹ́ wá rí nǹkan yẹn tó bá ti wá di pẹ́yìn bá ní ẹ̀yin lẹ́ẹ̀fàyè sí pọ́ dààmú ẹ wà á sinmi. ṣé ah wàláyé àbúrò ọlọ́ọ̀ni bọ́lá ń sisi yóò kù tuntun sí tuntun dà subhanahu wa ta'ala gan aṣọ gbára lórí ẹ ìyẹn ni wọn bá lẹnu àwọn ẹni ọlọ́run lánàá tí fi padà ń fi hàn sí ẹ̀yà wípé àjẹtọ́ wọlé ọmọ kejì kú ọlọ́run náà ni sọ́run náà wà kọ́ ẹnì kéè pààyàn ẹ̀ ń bá ní ìná bá ní máa mà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìkan pààyàn irọ́ o lágbájá yìí ó kù ìjọba yìí ṣùgbọ́njọ́ tí ó bà kú tàmọ̀dọ́ ó sórí ibú ń bi ikú rẹ̀ téèyàn bá mọ̀ wípé ẹni tó kú lọ́wọ́ ọ̀hún yìí yóò kú níjọ́ wọn kàn ti kọ́ wípé ọwọ́ ọ̀tọ̀ ni ó ti kú pé ká jáde láyé àbíkọ̀ òun sórí ibú mọ́jà láyé rẹ̀ ẹnì kan ò ní sọ pé òun lóògùn tí wọ́n fi máa pààyàn kó tó wá máa gapá ntọ́ yẹ kó dórí rẹ̀ ni pé ah èṣù ló sì ti ń wo tó ń fi lọ sí ogun tó ń ṣe ọ wá lọ sí déédéé tó lọ ń fẹ́ ṣe aṣọ òun sórí ibú ni sẹ̀pẹ́ ẹ̀kún lọ́yẹ̀ kọ́ máa sọ kó tó wá ń gapá nígbà tí ọ̀mọ́ lọ ojú kan nù ojú kejì ẹni tó olókùn látọwọ́ rẹ̀ sọ́ọ̀n nìkan lọ ní ọ̀fẹ́ kọ́ gbáyé ni á yòókù nǹkan tí ó wà kú bí mo kúrò ní ẹnìkan kọ́ pa mí ọlọ́run lọ́pọ̀ èmi oníkẹ́ni ọlọ́mọ láti pàdánù ẹ wà ní oṣù ẹ̀yin tẹ́ ẹ bá kú láyé ẹ máa sọ fún wípé ẹni tí ọ̀tẹ́ lọ́rùn tí mò ń sọ ṣéjọ́ tí mo kú ni mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni kí ni ń wò lára mi tẹ́ èdè sí i àjẹ́ pé ńgbà tẹ́mi ó kú mbẹ́ ni wọ́n fẹ́ kú mbẹ́ wọn gbogbo nǹkan yìí tá a bá là ń kírun tá a là ń gbáwẹ̀ fọlọ́sọ̀ àtàlá tí bá sì tún ń bẹ lọ́kàn wa wípé èèyàn ni máa pààyàn kì í sọ lọ́hùn àìsí mùsùlùmí o tẹ́ ẹ bá gbà pé èèyàn ni máa pààyàn tẹ́ ẹ bá gbà pé ọlọ́run ni máa pààyàn kí ló dé tí èèyàn kú lọ́jà tẹ́ ń lọ gbẹ bọ kí ló kí kí ẹ ẹ ń tọ́ ẹ kẹ́ ẹ máa sọ pé ọlọ́run àmọ́ tó fi pàdé rẹ o ní ntọ́ hàn sí àjọ mọ́pàdé mọ́sálásí ẹ ó ti da láì ní o bá ní sàánú rẹ ń tọ́ ẹ kẹ́ ẹ máa wínu ẹ ń kálukú náà tó wá ń bálẹ̀ kí a máa mùsùlùmí yóò tó wá máa kọ́dà gbogbo ẹ̀ ní àmà apá àwọn mẹ́wájú wọn wọn ni ah nígbàgì ẹ ọmọ wàrà mi o bọ́ọ̀mù èké títí nígbà ìbá tọ́ba ní dákẹ́ ẹnu mi nígbàgì ńlọ dákẹ́ ni ẹ̀yìn olúwẹ̀ ọ̀fẹ́ jáde ẹ̀ ṣe sàárà mi mọ́sálásí lè ní ti ń bọ̀ wà lẹ́wọ̀n mọ́sálásí àti gbọ́njọ́ náà táwọn sọ̀rọ̀ ah lọ́ba tó lè dé pa àwọn ẹ̀ ìyàyé ìyàmí gbogbo èdè fún yín o iye sì lè dàgbà tó báyìí ni jọmọ́ ẹ̀ kò sí nǹkan tá a fẹ́ fúnra wa jẹ dáǹsà yìí lọ a ní bára gbénu sáré bọ́ọ̀lù mú gbogbo àwọn ọ̀dọ́lẹ̀ kẹ̀kẹ́ náà ti ń sin apapọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ láṣẹ̀sì o lẹ́yìn eléyìí kò sí nǹkan mímọ̀. ògbó tí ń sọ ń sọ tiẹ̀ ní o àfa ìgan ní báwa ṣe ń tàǹsí tá a làáfa ṣé kí wọ́n ló pè láàfa só nǹkan pè láàfa ẹ wọnú léèyàn ẹ rí tí a ti ń ká ẹ rà pé ogun. nàám lábáwá láti Saudi wọ́n ní wọ́n fẹ́

ṣe é pé ti wa tí ẹ wò á ó jẹ́ ìrírí pé ìwọ náà lọ mọ́sálásí àwọn alùsùn náà máa lọ àwọn tí máa lọ òun náà ti náwó pé gbọ́dọ̀ mọ́sọ́gùn ìkan sọ fún mi ń sọ wípé kí ọmọ mo wá fi lẹ́tà náà ṣẹ́sì mo ní ẹ bá ń sọ fún mi pé ọlọ́wọ́ bá ní fọwọ́ tọ́ lẹ́mìí o ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà àwọ̀ àmọ́ mi ọ̀bẹ tí ń jẹ́ bẹ́ẹ̀ dì sí àmọ́ ìwọ́kọ́ ń ṣe yìí ìwọ́kọ́ ń jókòó lórí àga bíi ń jókòó àìníkà ọ̀dọ́ ọmọ bó o ṣe wá sóògùn tó sọ̀rọ̀ pé káti ẹ̀kọ́ ògùn tiẹ̀ tún jẹ́ ó yẹ káti mọ̀ bí ẹnìkan bẹ́ o ibi tọ́tẹ̀lẹ̀ súde èso ti di yan gbogbo ayé o gbogbo ayé wọn fẹ́ ká yé wọn dàbí ayé rẹ̀ níbo kọ́dà tó bá jẹ́ wípé èṣù dágbára nílẹ̀yìn ọlọ́run ni àbátí tí máa ní gómìnà ẹyọ kan àbátí máa ní tí àwọn gómìnà lọ́gàmẹ̀tì ẹyọ kan àbátí máa ní pírẹsidẹ̀ntì ẹyọ kan níbi tí àwọn èèyàn bẹ́sù jẹ́ bẹ́sù múdé lórí pẹ́ẹ́n dupò àṣẹ̀wá àṣẹ̀yìnbọ̀ ẹ̀ń tọ́lọ́ fẹ́ fi dánwò náà lọ́wọ́ fi bẹ́ẹ̀ kan tọ́ra dánwò ni gbogbo ẹ̀ń tọ́ba tí ọba débẹ̀ ẹ̀sọ́ pé ọkù sinmi ẹ̀ ń bá dùn tọ́ba débẹ̀ ó kù wàhálà ọlọ́run àwa dúpẹ́ o ibi tó o tó wá sí àdúpẹ́ o èèyàn ọmọ wa ṣùgbọ́n wọ̀ mọ́ wa àdúpẹ́ o

ama balọ lẹ́yìn iléya sha allah rahman ìnáàbà orí rẹ̀ náà lawa idhnillahi ta'ala gbogbo ẹn bá fẹ́ sori rẹ̀ láyé wattabi' sabila man anaba ilayhi gbogbo ẹn tí wọ́n ti kọ́rọ̀ mi ọlọ́wọ́ ba lọ tí wọ́n ti kọ́rọ̀ mi ọ̀rọ̀ wọn lé mi ọlọ́wọ́ ba lọ òní ọmọ abáṣe o àwọn ni omúlọ̀rẹ́ o àwọn ni ẹjọ́ máa rin o àwọn ni ẹjẹ́lẹ̀ ayé yóò ṣe kíni o kọjọ papọ̀ wàyí la kò sí ẹ̀ṣẹ̀ kẹ́kẹ́ téèyàn tú ń bẹ̀ tí òòfàn tí wọ́n jọ ń ṣe é lẹ̀ inshallah rahman ibi náà láti máa bá kútùbà lọ lẹ́yìn ọdún kọlọmọtì ìgbà níjọ́ mẹ́jọ ọ̀rọ̀ eid ọ̀rọ̀ léyà ọ̀rọ̀ gbogbo tó ní bá sì pẹ̀lú àwọn àsìkò tá a wáyé òun láà máa tẹ̀síwájú ń bẹ̀ in kana fil umri baqiya alhamdulillah alhamdulillah alladhi anzala alkitab wa arsala ar-rusul لئلا يكون للناس على الله حجة بعد الرسل أحمده وأجلله وأشكر على نعمه ظاهرة وباطنة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 وقد أتى بظلم عظيم وما من ذنب أعظم من الشرك وأقبح من الشرك كيف لا وقد خلقك سورة صلى الله عليه وسلم أن أعظم الذنوب فقال أن تجعل لله ندا وهو خلقك ثم بعد ذلك أعلمه بحقوق والديه ألا يضيعها حتى وإن كان كافرين مشركين وإن جاهدك على تشرك بي ما ليس لك بعلم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا ثم أتبع الله سبحانه وتعالى باتباع سبيل من أناب واتبع سبيل من أناب إلي ما هي الإنابة الإنابة أصل هذه الكلمة من نون وباء التي تدل على الرجوع إلى شيء مرة بعد أخرى لكن تعدلت تعريفات أهل العلم للإنابة واصطلاحاتهم على اختلاف آرائهم في حقيقة الإنابة فذهب بعض أهل العلم إلى أن الإنابة هي الرجوع إلى الله من كل شيء وقال بعض لا بل الإنابة هي الرجوع من الغفلة إلى الذكر ومن الوحشة إلى الأنس وقال بعض بل الإنابة هي الرجوع من الكل إلى من له الكل وغيرها من التعريفات والصلاحات للإنابة ولكن رسول الله صلى الله عليه وسلم حقق لنا معنى الإنابة وبينا بيانا وافيا هذا الذي جاء في المسند عمر من حديث جابر ابن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تمنوا الموت لا تمنوا الموت فإن هول المطلع شديد وإن من السعادة أن يقول عمر العبد وأن يرزقه الله الإنابة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 يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون أمة الإسلام كفاء بالمنيبين إلى الله شرفا أم بشرهم الله سبحانه وتعالى بكل خير قبل مفارقتهم الحياة قال الله تعالى لهم البشرى بشرى لمن لمن أنام وأثنى على خليله إبراهيم بقوله إن إبراهيم لحليم إن إبراهيم لأواه حليم منيب كان إبراهيم منيبا إلى الله سبحانه وتعالى وربنا سبحانه وتعالى أحب المنيبين من عباد المؤمنين ولذلك قسم أهل العلم نتيجة الاستقراء الإنابة قسمين القسم الأول إنابة لربوبية الله سبحانه وتعالى ونبى للعلم على هذه الإنابة أنها إنابة اشترك فيها جميع المخلوقات حتى جميع الناس مؤمنهم وكافرهم برهم وفاجرهم أما القسم الثاني هي إنابة لأوليائه إنابة أولياء الله سبحانه وتعالى إلى الله هؤلاء الذين توكلوا على الله حق توكل إن رؤوا ذكر الله فهؤلاء إن أذنبوا ابتأ أسرعوا إلى التوبة وابتدروا التوبة وأنابوا إلى الله لهم البشرى في الحياة الدنيا ولهم البشرى في الآخرة أمة الإسلام واعلموا أن الله سبحانه وتعالى أراد بنا الخير فأمرنا باتباع سبيل من أناب إليه ومن أناب إلى الله قال بعض المفسرون بعض المفسرين المراد بمن أناب إلى الله في هذه الآية رسول الله صلى الله عليه وسلم اتبعوا سنته اتبعوا منهجه فإن خير المناهج منهج رسول الله صلى الله عليه وسلم وخير الهدي هدي صلوات ربه وسلامه عليه ففروا إلى الله ففي ذلك خير لكم في الدنيا والآخرة أسأل الله الذي لا إله إلا هو أن يوفقني وإياكم وأن يجعلني وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسمع المسلمين اللهم ربنا عز لسمع المسلمين اللهم عز لسمع المسلمين ودمر أعداك أداء الدين اللهم دمر أعداك أداء الدين من الكفرة الذين يصدون عن سبيلك ويقتلون أولياءك اللهم ربنا شتت شملهم اللهم ربنا شتت شملهم اللهم ربنا احسم عددا واقتلهم بددا ولا تبق منهم احدا اللهم ربنا وحد صفوف المسلمين واجمع شتات المسلمين وردنا يا ربنا اليك ردا جميلا اللهم ربنا لا تولي علينا شرارنا اللهم ربنا لا تولي علينا شرارنا اللهم ربنا أقم لنا راية الشريعة في هذه الدولة وخذ زمام هذه الدولة لعبادك المتقين يا أجود الأجودين يا من لا يجزه شيء في السماوات ولا في الأرض اللهم ربنا بلغنا العشر الأواخر من شهر ذي الحجة يا رب العالمين ووفقنا بالعمل الصالح فيهن يا أجود الأجودين اللهم ربنا